fún ànídájọ́ àwọn ètò máa ń sọ náà sí pápá pèsè pé ńgbà máa sọ náà sí pápá yẹn iná yẹn lè mú ẹ má ó lè méjò ó lè mọ́kẹrẹ́ gbogbo wọn ló lè pa láàyè tó bá ti pé èròǹgbà ẹni tó ń sun pápá oníkó òun ń sun pápá yẹn láti pa gbogbo tó bá wà ń bẹ̀ láàyè fífi iná pa wọn kódà kó ṣe pé nǹkan tí máa ń níyàn lára ni kọ̀tọ́ nítorí pé nínú òfin ọlọ́run kòtò ká finá fi jẹyàn níyà kòtò ká finá fi jẹ nǹkan níyà ẹnìkan lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀ àfọlọ́wọn bá tó dáná sòṣùgbọ́n tó bá ti pẹ́ nǹkan sọná sí pápá ni pẹ̀lú ẹ̀mí pé kí ilẹ̀ ó lè bá kílẹ̀ àfún yín láti oko láti dáko àbí nítorí pé ẹ fẹ́ lo bẹ̀ láti kọ́lé sí ẹ̀ sì lówó tẹ́ lè fẹ́ nìkan láti bá yín ti sànko yẹn sòṣùgbọ́n tẹ́ bá sọná sí gbogbo koríko bẹ̀ yóò di pé kò sí mbẹ̀ mẹ́fì láǹfààní àti ṣe fẹ́ sí mbẹ̀ èsì pé ẹ̀mí ti yín ni pé àti pantó bá wà ń bẹ̀ tó jẹ́ nǹkan alààyè pẹ̀lú ná tó tí iná tẹ dá sí tó bá ti sábà bí àti pa nǹkan tó jẹ́ alààyè ń bẹ̀ ẹ̀sẹ̀ lọ. ṣùgbọ́n tó bá ṣe pé ẹ dáná sí pápá ni pẹ̀lú ẹ̀mí pé ẹ̀ ń fẹ́ kí gbogbo nǹkan tí ó jẹ́ ẹranko tó wà ń bẹ̀ ọ jáde kẹ́ ẹ lè bá a sọ dẹ́rẹ̀ tẹ̀ sọ̀rọ̀ àǹdí oko yẹn àbẹ́ sọ̀rọ̀ àǹdí pápá yẹn ní gbogbo ọ̀nà láti pé gbogbo ń tó bá jáde kẹ́ ẹ pa so tó pé mince àti dọdẹni lé yẹn tí èsì ṣe pé èròǹgbà ti ní fi ná ẹ fi pa àwọn nǹkan yẹn láàyè kò sí ní tó burú ń bẹ̀ lópin ìgbà tó bá ṣe pé ntọ́jáde sí yín tẹ́ ẹ pa nínú rẹ̀ ọjà pé ká jẹrú ẹ̀ ṣùgbọ́n tí bàbá jẹ́ láti jẹrú ẹ̀ gẹ́gẹ́ bí ejò àbó kété tòkí á ní wàhálà tó ń torí pòfin ọlọ́run ọba ọgbà táwọn olùmọ̀ wà lára àwọn obìnrin láyé àtijọ́ láti láwọn ọ̀rọ̀. táwọn olùmọ̀ wà láàrin àwọn obìnrin láyé àtijọ́ dáadáa Aisha olùmọ̀ ńlá ni olùmọ̀ ńlá tuntun pé tá a bá kó àwọn olùmọ̀ rẹpẹtẹ jọ náà ọkùnrin wọn lè má tó wọn lè má ní tó dajì má rẹ̀ torí di eléyìí àjùlọ ọlọ́run bá ní ó máa ń fẹ́ ní tó bá fẹ́ kẹ́ bọ́kùnrin ṣe lè jólùmọ̀ bẹ́ẹ̀ lóbìnrin ṣe lè jólùmọ̀ ṣùgbọ́n yìí bá ti ṣe mà pé wàhálà ti ń bẹ́ẹ̀ ń di ká wá mà ọ́ pọ̀ ó sì ní káwọn obìnrin wọn má lè ṣerú wàhálà yẹn iná lọ́fà ló fi jẹ́ pé tá a bá wo gbogbo àwọn àkọọ́lẹ̀ tá a ní àwọn tíra tó ń ṣe lóríṣiríṣiríṣiríṣi ibùn láyé sìn á rí i pé ìtàwọn obìnrin kọ kéré lẹ́gbẹ̀ẹ́ ìtàwọn ọkùnrin kọ ṣùgbọ́n alihamudulilayi àwọn kọ̀ọ̀kan wà nínú àwọn obìnrin tó ti pé tí wọ́n bá kọ̀wé kalẹ̀ tí wọ́n bá wò èyàn ó tún wò láwò tún wò pé subhanallah àti kóbìnrin náà lọ́kọ eléyìí ẹ̀rì bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn obìnrin àbí púpọ̀ kan nínú àwọn obìnrin tó ti fi wọ́n kọ̀wé fún ẹ̀bùn kan tí wọ́n gbé kalẹ̀ ní Saudi Arabia tí minister of internal affairs ti Saudi Arabia gbé kalẹ̀ lè khidmati sunnati nabawi láti fi máa ṣe iṣẹ́ fi ṣe àgbéhàn sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n gbé kan jáde tó ti pé ẹni tó gba ẹ̀bùn yẹn obìnrin ni tíra tó kọ́ ń bẹ lọ́dọ̀ wa tíra yẹn ní agbára gan èèyàn nígbà kó obìnrin lọ́kọ. so fadlullah yu'tihi man yasha walhamdulillah sísẹ̀mù ẹ̀kọ́ ayé ìsìn ó fún àwọn obìnrin láǹfààní púpọ̀ ó fún àwọn obìnrin láǹfààní púpọ̀ níbi tí wọ́n ti mójútó ẹ̀kọ́ torí pé gẹ́gẹ́ bọ́kùnrin náà ṣe ń kọ̀wé tí ń gboyè bẹ́ẹ̀ náà lobìnrin náà ń kọ̀wé tí ń gboyè nísìn alhamdulillah kọ́dà náà ẹ̀kọ́ Islam torí délé àárẹ̀ àwọn olùmọ̀bìnrin tí wọ́n pọ̀ tí wọ́n gba PhD tí wọ́n sì tún kọ̀wé yàtọ̀ sí phd wọn tí wọ́n gbà á lóríṣiríṣi àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ táwọn obìnrin kọ kọ́ jẹ́ olùmọ̀ ìyàwó náà tún jẹ́ olùmọ̀ ẹnìkan wà bẹ́ẹ̀ tọ́lọ́ ń ṣe bẹ́ẹ̀ fún nínú àwọn olùmọ̀ wa ní Saudi Arabia ṣe kó ṣètìrà rẹpẹtẹ ìyàwó rẹ̀ náà ṣètìrà rẹpẹtẹ tó ń torí délé kò sí wàhálà ń bẹ̀ tọ́mátìlẹ̀ múra tó le kò sí wàhálà náà. kẹlẹ tó sọ bóyá ẹ̀kẹ́ òkè nípa àwọn ọ̀sán tí àwọn àdìsí àbí mo fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀sí àdìsí ni pé ó kú lọ́wọ́ tó nílẹ̀ tó máa ṣàṣì àmì ìdáàbò tó nílẹ̀ tó máa. alhamdulilayi wípé àlàyé nípa iman tí máa wá lóríṣiríṣi léyìí tó ti pọ́n yàtọ̀ síra wọn gbà mí títí màkánná láàfún gbogbo ẹni àwọ̀ ẹni tó sọ̀rọ̀ yẹn ẹni tó sọ̀rọ̀ bá jọ kaná àti tẹ̀lé súnà àfún nítumá rẹ̀ wípé qawlun wa amal kò lè jẹ́ qawlun wa amal dúnà i'tiqad i'tiqad náà wà ń bẹ̀ gẹ́gẹ́ sì rí nínú muqaddima ti ibn abi zayd al-qayrawani rahimahullah ẹ̀ríkẹ́ bí kan sàlàyé rẹ̀ kò fẹ́lẹ̀ kẹta kun tẹ́ bá fẹ́ kà lọ títí tẹ́ tún rí kó tún fẹ́lẹ̀ kẹta náà tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé lọ́dọ̀ àwọn sẹ́lẹ̀ wọ́n lè sọ apá kan níbì kan tún sọ kejì kún níbòmí so àwọn á ní jọ́ọ̀jì ẹ̀ pẹ̀lú bí tá a ti rí pọ́rọ̀ yẹn ò ti pé kásọ pé òun náà tàrífù tó mú wá fún imáni òpè lópin àti wá ti jẹ́ pé ní títẹ̀lé súnà ẹ̀ka tí rẹ̀ dópin ná ìgbà náà lẹ́ẹ̀mà kí lọ́ gbà lérò pẹ̀lú ní ti ń sọ̀rọ̀ nípa rẹ̀. so ṣùgbọ́n anagọ́ fẹ́túmínà ìmán àwọn ọ̀mọ́ládé sànàbí wa muhammed sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ti jẹ́ pé hubbul watan min al àmọ́ lọ́rọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ìta ẹ̀yin sì mọ̀ pé àpọ̀húrú yàtọ̀ sí ànàvọ́fà ẹ̀ǹkẹ́ ànàvọ́fà yẹn kẹfẹ́rí náà lè ṣe àbí lè ṣe òun náà lè ṣe nàvọ́fà nígbà tí ọba gbé kunlé mú tẹ́wọ́ sì dọ̀tí ẹ̀ǹkẹ́ nàvọ́fà nù àmọ́ àpọ̀húrú àà kìí ṣe tẹnìkan àfi tàwọn olùgbàgbọ́ òdodo bí àlùwàlá bí ìwẹ̀ jánábà bí ìtẹ̀yẹ́mù bí ìwẹ̀ pàwọ̀ ìsìlám bí ìwẹ̀ òkú gbogbo eléyìí ń pè ní kíni at-tahur òní wọn pè ní shatrul iman ọ̀la màládìsí anabi muhammed sallallahu alayhi wa sallam. torí délé ráwọn adétì bẹ́ẹ̀ wọ́n pọ̀ lẹ́nu àwọn èèyàn pàápàá jùlọ àwọn ẹni tó tún kọ́ àwọn jẹ́ àfa náà láwùjọ ẹ̀ríkẹ́rù àwọn adétì tó jẹ́ rọ̀n ọ̀pọ̀ lẹ́nu hubbul watan minal iman an-nadafatu minal iman talabul ilmi faridatun ala kulli muslimin wa wọn wọ báyìí kan kó àwọn àdìsí kájọ bẹ́ẹ̀ pé ní ẹ máa ha tẹ̀wọ̀n pé àwọn sì ti ha sórí ó kọ ẹni tí ha dànù tó eléyìí túmọ̀ sí wípé àfi ká wọ ìtọ́ da nǹkan kan da ìtọ́ da rẹ̀ ìtọ́ da pọ̀ àbí òsì náà àbí ha sórí ha tán ha lẹ́yìn rẹ̀ naam. pé torí mọ́ṣáláṣí àwọn àwọn kan wá sọ pé àwọn ń ṣe sáǹtà lórí ẹ̀sìn wọ́n lè náà ní àdìsí pé ìdá kan wà àdìsí nínú ìdíṣẹ́ nínú ọjà àyè ìṣòwò àkàkùn wọ́n báyìí lórí ìjọba ti wá sí mọ́ṣáláṣí wọ́n á pè yàn lọ́sọ̀rọ̀ àkàmì wọ́n máa ń sìn ọ̀sọ̀ sílẹ̀ máa jáde lẹ́nu mọ́tò. ta ló gba adé yẹn wá. ìtòrí pé ń jò ní a ní kí wọ́n mú wa ní ti wọ́n mú wa wọ́n sì mẹ́ńtọ́ gbà wá wa. nígbà tí wọ́n bá ma. ń dá àmánu ṣẹ̀rí àní pé man sabaqa ila shay'in fa huwa awla bihi gbogbo ẹni tó bá kọ́ débi nǹkan ọlọ́lẹ́tọ̀ sí ṣeye wa gbogbo ẹni tó bá kọ́ débi nǹkan ọlọ́lẹ́tọ̀ sí ṣègbà tó ti lẹ́tọ̀ sí yẹn tó bá fàmì sí wọn náà lọ lẹ́tọ̀ sí ọjọ́ mẹ́sàlásì kò bá àmọ́ jẹ́ mẹ́sàlásì gbà jẹ́ pé wọ́n lọ kọ́kọ́ débẹ̀ wọ́n lọ lẹ́tọ̀ sí sọ eléyẹn torí ẹ̀ jáde tìyẹn náà tó bá fẹsẹ̀ rin lẹ̀ ọtọ́ ka ti dá àmọ́ nù òfin náà. wọ́n ní kí lọ́wọ́ ẹgbẹ́ pé nígbà tó bá ta fẹ́ gbé kọ́mọ́ dùn pé ṣé kí àdìsí ẹ ṣì dúró gbogbo ẹyẹ ti jáde. alhamdulilayi ẹni tó lẹ́tọ̀ọ́ sí yẹn òun ló lẹ́tọ̀ọ́ sí títí tí wọ́n fi gbẹ̀rùn dúró tó bá ti gbẹ̀rùn dúró tí wọ́n pé fún ẹ̀rọ ra tó fi sàmì síbẹ̀ ẹ̀ sọ síbi kan kò sí wàhálà mẹ́ wọ́n ní àwọn ẹ bọ́ sẹ kó wọn kọ́kọ́ débẹ̀ kọ́kọ́ débẹ̀ wọn ni ẹ bá ń lọ fi síbẹ̀ ni tí o fi wá di pé àyè bàbá àdínì ni àyè òṣùpá àdínì ni àyè gíwá àdínì ni àyè àwọ̀ gbogbo eléyìí kọ kéṣe irú eléyìí ọ̀ nà. wọ́n ní àwọn ọkùnrin àti obìnrin tó jẹ́ dókítà tó jẹ́ mùsùlùmí pé kí wọ́n lè pàṣẹ ìdíjẹ́ náà lóṣù nígbà tó bá ṣe láti pé kàlàkì nínú àwọn obìnrin wa tó ṣe pé ní bíi nìkọ́ọ̀bù kì máa yọ ọkọ̀ wáyé pé bóyá kí wọ́n máa lò àti pé ìmọ̀ tó bá ń rí tàwọn èèyàn lọ́wọ́ bóyá obìnrin tó wáyé pé wá sí ìṣọ̀kùnrin àti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀. alhamdulilayi wọn ní táwọn bá ti kọ́sẹ̀ medicine tán táwọn lè ṣiṣẹ́ general hospital ó depend tó bá jẹ́ ọkùnrin kí ló mú kọ́ máa ṣiṣẹ́ lópin ìgbà tí wọ́n bá ti ní jẹ́ ọlọ́kùnrin ṣẹ̀ wọn ò sì ní túláàsì rẹ láti sin tọ́ta kò ẹ̀sìn rẹ tòkí ló burú nu kó o ṣiṣẹ́ mbẹ́ khairu nasi anfa'uhum linnas ẹni tó lóore jù nínú àwọn èèyàn náà lẹni tí ń ṣàǹfààní fún wọn jù ẹni tó wúlò fún ọmọ èèyàn jù náà lọ dáa jù nínú àwọn èèyàn ẹ̀yin sì mà pé inú sẹ́ inú sẹ́tì yẹn máa fi wúlò fún àwọn èèyàn jù iṣẹ́ mẹ́dísìn ni torí de eléyìí kọ́ lẹ́mìí àti ran ọmọ èèyàn lọ́wọ́ nínú ẹ̀kọ́ tó ọkọ yẹn ọ̀nbẹ́nu tọ́lọ́wọ́n bá ń fẹ́ so tó bá jẹ́ kóbìnrin ni tó bá jẹ́ pé obìnrin tó wà lọ́dọ̀ bàbá rẹ̀ ni tí bàbá rẹ̀ bá ti fún yọ̀ǹda kò sí tó burú mbẹ̀ tó bá sì jẹ́ obìnrin tó wà lọ́dọ̀ ọkọ rẹ̀ ni tọkọ rẹ̀ bá ti gbà fún kò sí tó burú mbẹ̀ tó bá wọn á débẹ̀ tí wọn ò ní jẹ́ ọlọ́ ẹ̀sìn wọn ò ní jẹ́ kó fi ẹ̀sìn rẹ̀ ṣiṣẹ́ so eléyìí nǹkan mí ni tí wọn bá jẹ́ kó fẹ̀sìn rẹ̀ ṣiṣẹ́ eléyìí ó lè mú kọ́mọ́ lọ ṣiṣẹ́ yìí nítorí pé ẹ̀sìn mójútó ná ká mójútó àti sọmọ èèyàn àǹf fani nínú òfin ọlọ́run kò sí tó burú obìnrin kọjá tí ó máa treat àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ kò sì sí tọ́ta kò fi ọlọ́run kọjá pé ibi tó tún treat àwọn obìnrin yẹn ó fi nìkọ́bù rẹ̀ sójú nítorí pé ojú tí fi ríran ike tó bá ti fi ẹyin yóò ríran àbí nínú sẹ mẹdísìn imú náà ojula la ti ríran lópin ìgbà tó jọba ti ń ríran tí ó sì fi oògùn kọ fún yàn tí ó sábẹ́rẹ́ gún ẹni tó yẹ kó gba abẹ́rẹ́ lóbin kí ni wàhálà naa náà lè bójú rẹ̀ kò sí wàhálà so sugbon tó bá jẹ́ pọ́ dájú ikú àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ náà wọ́n fi lẹ́ẹ̀kọ́ máa trade kò sì sínú pọ́kùnrin ọjà lò kò sófin tó sọ pé kó tún bójú rẹ̀ ńgbà tó ti kó àwọn obìnrin ẹgbẹ́ kò sófin tó sọ pé kó bójú ọ because kí ni tí mo fi bójú ọ ń bójú torí kọkùnrin ọlọ́kùnrin ọmọ ẹ̀rí ọ ni sóbìnrin olóbìnrin ọwa obìnrin sóbìnrin ó lè rójú rẹ mọ̀nà kí ni tó wà ń bẹ kò bá jẹ́ kèfèrí ó lè wojú rẹ kò sí tó burú mbẹ yẹn ṣe eléyìí jẹ bó ti ṣe jẹ mbẹ yẹn. wọ́n ní pé bí ẹnìkan bá ṣẹ̀ ṣe ìṣúná àpáyé so wọ́n gbé ó wá jẹ́ bóyá bí obìnrin tó gbé bóyá ilé òkìrì tẹ́ máa kí ni wọ́n ní ṣé ìwẹ̀ níbẹ̀ ṣé lè máa fi sọ́ọ̀tì fatiha nìkan kó máa fi bá kí ni. dáadáa dáadáa kó má mọ fatiha yóò máa dá kírun rẹ̀ lé yóò máa sọ pé subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa kó sì rúkú kó forí kanlẹ̀ ọlọ́run gbàrún bẹ́ẹ̀ ló ti wá nínú súnà ní Abi Dawud nígbà

alhamdulilayi ẹni tó ra nǹkan ọ̀sìn gẹ́gẹ́ bí àgbò àbádìẹ àwọn àkùkọ tí wọ́n wá mú wọn jà wọ́n tú wọn lẹ̀ síra wọn dẹ́ wọn síra wọn ẹ̀kanra yín lágbo ẹ̀bára yín jà wọ́n máa fi competition adìẹ mi ọ̀pá adìẹ rẹ àgbò mi ọ̀kan tiẹ̀ pa ọ̀daràn nírú wọn. wọn ise ẹni rárá nítorí pé àwọn ẹranko tẹ rí yẹn ẹ̀dá kan làwọn náà ṣe nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba ká máa mú wọn fìyà jẹra wọn ká máa mú wọn síra wọn léṣe kò sí nínú lànà kò sì sí nínú tí ẹni tí ni ti ń ṣe bẹ́ẹ̀ kẹ́ bá wí ni. eléyẹn aláyọ̀pọ̀rọ̀ àwọn ẹni tó ráyè tẹ́tí ọ̀ráyè mà àwọn ẹni tí ń jáyé fàmílétè kí n tutọ́ àwọn ló máa ń serú rẹ̀ àwọn tó dilẹ̀ fọ́ra nù torí wọn ò sì pé rárá nítorí pé torí èèyàn bá pé kí lè fẹ́ fẹ́ ẹranko kí lè fẹ́ ṣe ẹranko léṣe sí ọmọ wa ẹranko lóró nítorí pé jọ́tọ̀ ọba mu lọ tí wọ́n ti kanra wọn lábò kó lè kàn tí ń pa àwọn wèrè dìndìnrín ọmọ á pàtẹ́wọ́ pé yẹ́s ah ọ̀dájú pé ẹni tí máa ń pàtẹ́wọ́ bẹ̀ gan ọ̀gbádùn tẹmọ pé àwọn ẹranko náà ẹ̀dá kan làwọn náà tọwọ́ àdáadáa bẹ́ẹ̀ pípa tọ́lọ̀ ní ká máa pa wọ́n jẹ ó sì lẹ́tọ̀ọ́ ni torí tí ọ̀bá jẹ́ bẹ́ẹ̀ náà àwọn ẹranko náà àwọn náà fẹ́ sẹ̀mí àwọn náà fẹ́ gbókun ọtọ́ ìtọ́jẹ́ ìyá ọmọ ọfẹ́ rọ ma kọ́rọ́ ọmọ kọ́rọ́ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ àbọ̀nà fẹ́ kú ni kò kú ṣùgbọ́n wa máa dá wọn lóró wọn níkà kọ̀tọ̀ anabi wọn ni

tó àmọ́ tó bá jẹ́ pé a fẹ́ gbé lọ síbi kọ́tàkó tẹ̀wéèdì ó tún rọrùn àmọ́ àfẹ́ àfẹ́kọ́ sẹ̀bà tó yé wa ẹ̀ ń torí ká lè sọ pọ́lọ̀ ń dájọ́ ànábì dájọ́ ẹ̀ wọ́n á ń ta kù tó yé tó àwọn àsọ pé àgbọ́yé rẹ̀ torí bá àgbọ́yé rẹ̀ ti máa nù kò burú tó bá fẹ́ lọ kó jókòó lóde mẹ́tíláṣí spíkà ọmọ gbé wa kù àmọ́ kọ́ mọ́ wọnú mẹ́tíláṣí àwọn ọ̀rọ̀ fún àtẹ̀jẹ́ tó ti fi ń dàrú àtẹ̀jẹ́ tó ìjọ àfẹ́jẹ́ bá wa ṣàlàyé dáadáa nípa pé àtàbá fẹ́ kí òun gẹ́gẹ́ tó ṣe pé àwọn ìjọ àti àti àǹtẹ̀ àwọn àfọ àwọn tó máa sọ pé wípé kọ́tsọ̀ àná sì ní àná ṣe àwọn olóyè. kí ni kọ́ltsọ̀ náà. tó láṣà nípa àwọn nípa àwọn láṣà àtàwọn nígbà báwọn ní àṣà àtàwọn. bá nàbì sọ pé àwọn ní àṣà àtàwọn àti àtàwọn lárúbáwá ni kíni. ok pé kíkálù ọ̀fọ̀ mátà tiẹ̀ kíkánábí ọ̀fọ̀ mátà tiẹ̀ káwa náà ọ̀fọ̀ mátà tiwa pa ẹni tó sọ bí ọ̀gbádùn nítorí pé anabi sallallahu alaihi wasallam kìí sàtà lọ́wọ́ àtàlàyé fún wa ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ àtàlàyé fún wa so ìwọ fẹ́ sàṣà ọfẹ́ mú àwọn èèyàn sìn ọfẹ́ sọ wọn dẹrú kí wọn máa dọ̀bálẹ̀ kúnlẹ̀ fún ọ ọwọ́ à ń fojú commonize ẹ̀sìn ànábì ọwọ́ à ń categorize ẹ̀kún custom a'udhu billah àwọn àdìsí tó wá very clear lórí pé ẹ gbọ́dọ̀ sí sẹ́ lárúbá lásán là ànábì ń bá wí ni ajẹ́pẹ́ lárúbá nìkan là ànábì ń bá wí ńgbà tó ní ẹ kírun àwọn nìkan ní ń bá wí ńgbà tó ní ẹ gbààwẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ajẹ́pẹ́ àwọn nìkan náà ní ń bá wí ńgbà tó ní ẹ ṣe hájì kò bá wọ wí torí pé àṣà ti ọgbà bẹ́ẹ̀ torí délé ẹ̀sìn là ànábì wa ṣàlàyé fún wa ànábì ò sì gbà ká ṣe bẹ́ẹ̀ sẹ́mi pé gbogbo eléyà wá wí lásán ni ànábì ní nǹkan ọ̀dà wọ́n wá ń wá ọ̀nà tó fẹ́ tì ìgbé àṣàlẹ̀ lẹ́yìn kínní kan táṣà bá takọ̀ ẹ̀sìn èwo lẹ́sìn síwájú síwájú ẹ̀bùn ṣe jẹ́ àwọn ìṣá lásà ẹ̀sìn là ń tẹ̀lé number five. lẹ́yìn náà ẹbí léèrè ta lẹni tó dọ̀bálẹ̀ fẹ́ nìkan tínú ẹ̀dùn rí àṣà ni àmọ́ ta lẹni tó dọ̀bálẹ̀ fẹ́ nìkan rínú àwọn tí ń sàṣà ti wẹ̀wù rẹ̀ dáadáa tó ti lọ dáadáa àwọn akókùn okóbolẹ̀ sọ̀rọ̀ pé wọ́n bá dìde ọmọ gbẹ̀ránù ó sì nínú rẹ̀ dùn wàláì nínú rẹ̀ ò dùn torí tínú rẹ̀ bá dùn àbúrò dìmùtá ni wọ́n dọ̀bálẹ̀ fún sínú rẹ̀ òdùn ẹ̀rí kó lóòótọ́ ẹ máa wojú gbogbo ẹ̀ sán dọ̀bálẹ̀ sán kúlẹ̀ fún ẹ̀rí kó lóòótọ́ wa. àwa náà ti wá gòkè àgbà báyìí àbí bẹ́ẹ̀ kọ́ àwọn olùbílẹ̀ ẹ̀rí kó náà mọ wúra rẹ̀ ẹ̀sìn Islam ọ̀fẹ́ ẹ̀sìn Islam ọ̀fẹ́ gbogbo yẹn rú ọlọ́ọ̀ni so tó o bá fẹ́ ṣe Islam wá ṣe Islam from A to Z kí ẹ ṣe pé tó bá wù aláàmù èyí tí ọba aláàmù á pàtì أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون بولا تفيك باباكا نتراكو تتاي بابا تاباكا الله باباكي سافون فوراني بانتنسي ومانتنسي هو حديثي واقو فوتو في عاقو إن كان يودا نعم ó ti fìgbà kan dáa rí ìsìláàmù sì ní kò dáa mọ́ ó fìgbà kan dáa síwájú kí ìsìláàmù tọ́lọ̀ ń fa anabi muhammed sallallahu alayhi wa sallam ó tó dé ẹ̀rọ anabi yusufa ni ó gbọ́ àwọn bàbá rẹ̀ àti gbogbo wọn sórí àga gbogbo wọn forí kalẹ̀ fún àpọ́nlé nígbà náà àbùkù níní ìsìn bọ́lọ̀ ń ṣe máa sòfin rẹ̀ nu sẹ́wọ̀n pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ṣùgbọ́n àtàbúrò ń fẹ́ra wọn àbí wọ́n fẹ́ra wọn àwọn ọmọ anabi adamu alayhi salam ọmọ tí wọ́n bí nínú ní ìsinyìí báyìí yọ fẹ́ tí wọ́n bí tẹ́lẹ̀ ìyá kan bàbá kan ló sì bí wọn tòní ìsìsọ́tọ́ ọwọ́ àfàbúrò rẹ̀ ọ̀pàǹtì rẹ̀ pé kíni. tó ma wọn sòbófin ṣe máa wánu ìgbà kan yóò tọ̀ ìgbà kan kọ̀tọ́ ọmọ kọ̀tọ́ ọmọ nìsín. naam number five. dáadáa ìyẹn lọ kì. dáadáa ọlọ́wọ́ bó fún ọ lálàáfíà ọlọ́wọ́ bá yí ọ padà sí dáadáa. ẹyẹ anabi sallallahu alayhi wa sallam sọ yahudi kan bọ́mọ ọ̀dọ́ wọn ní sèpá anabi sallallahu alayhi wa sallam ní sáré anabi sallallahu alayhi wa sallam lọ́kì wọ́n sì rí pé ń pọ̀ kakú lọ́wọ́ wọ́n sì ní sọ pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah ó sì ń wojú bàbá rẹ̀ yahudi ni o yahudi náà sì ni bàbá yẹn ma pé kullu mawludin yuladu ala al-fitra fa abawahu yuhawwidani bàbá tọ́sọ di yahudi nù ń wojú rẹ̀ sẹ́ farama abẹ́ farama anabi ni afẹ́ abal qasim gbọ́dọ̀ sá anabi lẹ́nu. ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu ó sì kú bẹ́ẹ̀ anabi ni alhamdulillahi alladhi anqadhahu bi minan nar. ọpẹ́ ní ọba tó tara mi kúrò níbi ìyá náà ní kò sí tó burú àmọ́ ẹ̀hẹ́n náà láfi sọ pé fún òtún á pè sí Islam ọba yọ padà sí dáadáa kí ni dáadáa kí wọ́n náà ọmọ kírun náà iye na nítorí kí ni àsìkò tí ń sá gbogbo tí ń ṣe tẹ́lẹ̀ yóò ti tẹ bá pè sí Islam ó súnmọ́ kọ́ gba Islam ẹ̀rí kọ́ àwọn kẹwàá gba kiri ẹsẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí pé àwọn ti mọ̀ pé chance nu. wọ́n ní pé ṣé ó da pé kí èèyàn máa gbàgbọ́ pé bóyá òun ní máa rìnà pé bóyá ẹnìkan rìnà àbí ìfọ̀tẹ́. ẹnìkan ríran bẹ́ẹ̀ ni kò sí tí ò lè ríran gbogbo ala lójú tàbí ríran. àmọ́ tó nà fi hàn wá wípé fìrásà wà fìrásà bóyá náà la lè túmọ̀ sí ríran léde yorùbá òun náà ni pé kéèyàn ó sọ̀rọ̀ kí n tó sì sọ orí bẹ́ẹ̀ kó ro nǹkan síyàn kó sì rí bẹ́ẹ̀ ṣe eléyàn là nàbì sọlá àṣàlà ní ẹ̀bẹ̀rù rẹ o tó bá jẹ́ pátọ́dọ̀ mú mi ni ló ti wá nítorí pé màálẹ̀ ọlọ́run fi ń ríran àbí òye wa ẹni tó wá sọ pé òun ríran kan ẹ̀ wò wò ṣé ń tẹ̀lé tọ́lọ́run ṣé ń tẹ̀lé tà nàbì fa kì í tẹ̀lé ọwọ́ àlọ́ orí ìrìn àkàtì ọ̀ pé èmi rí mẹ́wàá tí ọ ṣé ọlá àkókò tó fi fẹ́ gbọ́ kan yóò ah, ẹja ti fáìlì ẹni tí ń ṣe lè má mú fáwọn èèyàn àwọn náà ni pé kọjá ẹni tí ó jẹ kése kó mọ́sálásí nìkan náà pa wọn pọ̀ kọjá ẹni tí ó jẹ àfinimọ̀nà fún wọn ládùúgbò kọjá ẹni tí ó máa ṣèwádìí ẹni tí wọn bá rí mọ́sálásí tí ò sí tààrí tó bá ní sáré ẹnìkan bẹ́ẹ̀ wò tí dáadáa bá dé sí wọn kó bá wọn yọ̀ táìdá tó bá dé sí wọn kó bá wọn kẹ́dùn tó eléyìí ń bẹ nínú wọ àwọn tí ń kírun lẹ́yìn rẹ̀ sí ọ ìṣèṣe kọ́ ọmọ wádìí pé wọ́n bímọ ẹ̀ bá wọn sọmọ ló kọ ẹ̀yìn wọ́n ṣe kínní kan sọ́kàn jẹ́ pé ẹ̀yìn kan fẹ́ máa pawó lásán rárá so ó tẹ̀ra rẹ̀ láfin ni mànà fún wọn ẹni tí pè ní lọ sídìí ká ká ṣe tọ́lọ̀ ẹni tí lé ní jìnnà sí kí atakùtọ̀ lọ tí lé ní jìnnà sí ti takùtọ̀ lọ tòtò bá ti jẹ́ bẹ́ẹ̀ fún wọn wàá jẹ́ ẹni tó ṣe kó lapa púpọ̀ láàrin wọn láwùjọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn imam ni wọ́n ṣẹ́ iṣẹ́ wọn mọ lórí Allahu akbar assalamu alaikum kò sí tọ́ka pẹ̀lú anybody kódà kò dẹ́lòmíì kò dẹ́nìkankan máa ń lọ ní kírun lẹ́yìn ẹ̀ kò sì sí tọ́fẹ́ fi wọ́n ṣe ah eléyìí ọ̀dà tó nítorí pé inú sẹ́tí mọ́sálásí máa ń ṣe òní pé máa ń sọ àwọn èèyàn pọ̀ tí wọ́n dọ̀ ọmọ ẹ̀yà ara wọn léyìí tó ṣe pé bíi tí ò lè sùn yàn pọ̀ bẹ́ẹ̀ ó máa ń sọ àwọn èèyàn pọ̀ débi pé wọ́n fẹ́ràn ara wọn léyìí tó ṣe pé nǹkan mi ò lè jẹ́ kí wọ́n fẹ́ràn ara wọn bẹ́ẹ̀ ẹni tó sì lè tètè mú kí nǹkan yọ ṣẹlẹ̀ bíi lè má mú kò sí nínú sọ kí lè má mú mójútó ni pé àwọn ẹni tí ń kírun lẹ́yìn rẹ̀ wọ́n ti jẹ́ regular prayer eh, regular people tí wọ́n wá sí mọ́ṣáláṣí yẹn wàá try láti mọ̀ wọ́n lójú tó fi jẹ́ kí tẹ bá pàdé níta ò ní máa wò wọ́n pé bo mo ti rélé yìí rí ó sì mọ̀ wọ́n pẹ̀lú orúkọ wọn tó fi jẹ́ kí lápèjúwe ah, babalágbájá eh, ẹ bá ní palẹ̀kùn yẹn dé abalagbájá ah, um, ẹ bá sórí tí wọ́n bá fẹ́ lapa lára àwọn èèyàn ọ̀mù kọ̀ wọn. ní ti sọ wáyé pé abubilal Taofik ẹ́ so gbọ́dọ̀ máa sẹ́mi pé tọ̀fẹ́ inú rẹ̀ ó dùn àbí òní dùn inú rẹ̀ ó dùn pé àtẹ̀sí wọn ẹ ìwọ ìwọ bá wò àbí òye tó nígbà tó bá mọ̀ wọ́n pẹ̀lú àwọn orúkọ wọn wàá rí i pé lẹ́yìn yóò lápa so wọ́n ní tọ̀fẹ́ èlú wọlé wọ́n ti ní ah bóòlù ẹsẹ̀ tún mú ọkọ̀ wọn débẹ̀ o sẹ́nu pé yóò lápa àbí òní lápa yóò lápa gidigidi. torí ẹni tó bá jẹ́ imam tó fẹ́ lapa láàrin àwọn èèyàn yóò mú kọ wọn yóò sì mú kọ wọn dáadáa kí ẹ ṣe pé kọ àkọ́kọ́ lásán ní sọ́búrù sọ́búrù bá wà ẹ̀ mẹ́yẹ sọ́búrù ń fa sọ àwọn kí sọ́búrù dáadáa. fẹ́ sọ lẹ́yìn rẹ̀ yóò lapa nítorí ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe yẹ kí gbogbo ẹni tó bá jẹ́ imam lẹ́yìn bá mú so ẹ̀rí pé ọmọ gan ò ní fẹ́ kò ní fẹ́ léètì sí mọ́sálásí so nígbà tó bá ti ah, ìmáàmù ó béèrè rẹ o ọ̀yà yára yára yára nso mọ́sálásí àbí bẹ́ẹ̀ kọ́ ni so nítorí de eléyìí kọ́lọ̀ tó kọ́ yẹn máa ṣe láṣẹ ẹni tó lọ́nba kọ́ máa ṣe lọ́ọ́ máa ṣe nọmba eight. Thank you àti ọmọ egypt so àwọn sẹ́nitọ̀ ìṣòro wọn wá ṣẹ́ẹ̀tì panel ìṣẹ́ tó ṣe yẹ ọ̀dà bí àwọn àgbẹ̀sìkìtì alhamdulilayi awo ní nǹkan kan tá a fẹ́ fẹ́ bí wálé rẹ̀ rọ̀ láyé islam wà nù kí ni a fẹ́ gbọ́dọ̀ kó yé àwọn èsì àfa newspaper àbí current affair pé yẹ̀rí màkàfẹ́ àwọn lọ́mà tí tó burú nu tó ṣe àmọ́ pé ẹ mọ̀ á wá nǹkan tí ń ṣẹlẹ̀ pé ẹ nìkan kò sí tí wọ́n fẹ́ fi ṣe gbọ́dọ̀ kó yé àmọ́ tó ṣe kò sí tó burú mẹ́ o lè fẹ́ ọmọjọ́ mẹ́tàlá ká tó pọ́dún mẹ́tàlá lópin ìgbà tí bàbá rẹ bá ti gbà láti fi fún ọ tó yé wa tó ìwọ lọ́wọ́ kù sí lọ́wọ́ tí wọ́n mẹ́tàlá lò pọ̀ sọjọ́ bó ṣe jẹ́ mẹ́ mo mí nì pé tẹ́ bá fẹ́ máa ṣe béèrè ẹ máa wo tó wúlò fún yín kì í ṣe gbogbo orú àwọn nǹkan yẹn kò sí ní táwọn ṣe nà nọ́mbà ìparí alhamdulilayi gbogbo àwùjọ tí yẹn bá wà láyé láì mú kọ rẹ̀ kò nídìí ó kọ gbogbo àwùjọ tí yẹn bá wà láyé dáadáa tẹ̀yìn mọ̀. dáadáa tẹ̀ e mọ́ ẹ try láti promote ẹ̀ lára yín e ẹ máa fi si sí ẹ e fi si wà o ẹ jọ hàn nù yín ẹ nù yín ẹ so nígbà tẹ́yìn bá ti ń ṣe ẹ̀rí kan àwọn èèyàn ọmọ bí lóde tó ń ṣe báyìí ká ah, súnà ni súnà ni súnà ah, yìí máa wù wá súnà ah súnà yìí dáa pé àbí súnà súnà tó yé wa sẹ́mọ̀ pé àwọn oúnjẹ àǹbánu òun ọmọ àwọn pé tọ̀ ẹ́yìn nígbà tó jẹ́ pé ìyá wèrè wọ́n fún mi lówó lé wọn á dá padà ṣe súnà ló ní dá padà tó bákan náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mọ̀ sí ẹ wá ní try láti máa wá ọ̀nà àti ṣe confrontation kò bá jẹ́ pé ẹ̀yin tẹ́ ń tẹ̀lé súnà pọ̀ kò bá jẹ́ pé ẹ̀yin náà ni minority because ẹni tó fẹ́ tan dáadáa ká kìí ṣe confrontation ló lè mú kí dáadáa tàn ká nítorí pé tó bá yẹ pé confrontation ló fẹ́ ṣe o ò ní tí ìrìn débi kan tí súnà yẹn ò àbí òye o so kódà kọjá pẹ̀yìn lẹ pọ̀ jù so tinye ni pé ẹ máa sojú kòkòrò kẹlòmínú ọmọ kọ́ gbọ́ yìí kó ṣe kẹlòmínú ọmọ kọ́ gbọ́ yìí kó ṣe kẹlòmínú ọmọ kọ́ gbọ́ yìí kó ẹ̀rọ anabi tọrọ lọ́dọ̀ rẹ̀ kíkọ́ àwọn dà pátá dé àwọn ará mọ́lẹ̀ kí kú anabi sallallahu alaihi wasallam láwọn ọ̀nà kan kọ́lọ̀ mú jáde láti bàràbàrà dín wọn àwọn ọmọ tó jẹ́ pé àwọn wàá sin lọ fẹ́ràn ká dùn àánú ọlọ́run sì mú wọn jáde wọ́n ń sin lọ torí ẹ̀ ló ti jẹ́ pé kò sí ẹ̀sìn méjì ní jaziratul arabiyya lónìí islam nìkan ló wà ń bẹ torí délé gbogbo tẹ́ bá gbọ́yé nínú sunna gbogbo àwùjọ yín tẹ́ bá débẹ̀ kì í ti condemnation lẹ́ fi bẹ̀rẹ̀ kò tiẹ̀ sínú lànà pé condemn ìgbà míì àwọn àlàyé tá à ń ṣe condemn

lèyìn fi ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn èèyàn sì ṣàgbára láti máa wá ọ̀nà téèyàn fi kọ̀ǹfẹ́ǹsì ẹni tí ò tí ì gbọ́ yé so tó bá yé alihamudulilayi tí ò bá yé èèyàn tún bẹ lọ́n pé kọ́lọ́n ọjọ́ yé ni torí pé ẹja arántí pa wàhánà pé ìjọ kan òru kan ni ló yá wàhánà ni kì í ṣe ìjọ kan kì í ṣòro kan ẹ̀rí pẹ̀lú díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹlòmíì ọ̀rẹ́ rẹ̀ ló introduce ike lọ gbọ súnà yìí àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹlòmíì introduce ẹlòmíì ike kó náà lọ gbọ súnà yìí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀rí pé súnà ọmọ àtàkà súnà ọmọ àtàkà ìwọ náà fúnra ara rẹ̀ ntíwọ náà lè ṣe pọ̀ ntíwọ náà lè ṣe pọ̀ ìgbà míì ó fi spread súnà yẹn ní ọ̀pọ̀lọpọ̀ lójú súnà ti ní agbára gidigidi action ló jẹ́ kí súnà kó spread irú Saudi Arabia èèyàn mélòó ni lọ gbọ́rọ̀ pé kí ni kò sẹ́ńtà àsìkò rẹ̀. ṣùṣùgbọ́n tí wọ́n máa ń ṣe ni pé ibi tí wọ́n ti ṣe dánilẹ́kọ̀ọ́ báyìí ẹnìkan lè wá ní ìsìnkú lóun fẹ́ ra one thousand cases ti dánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe yóò sì lọ pin fáwọn èèyàn yóò lọ máa pin fáwọn èèyàn ẹ dákun ẹ wò one thousand tí wọ́n gbọ́ orí tànká àbí ọ̀tànká ọ̀tànká ẹlòmíì lè pé tó kásẹ̀tì yẹn fún kó sin pamphlet tí wọ́n sin pamphlet wọ́n ó tún máa ha fáwọn èèyàn orí ń tẹ̀ka àbí ọ̀tànká ń tànká tó ń torí délé àwa náà ń dálé sí pọ̀ kété káàkà máa parí ìwọ mú kété ti ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ìwọ dọ́bù rẹ̀ márùn ló lè ṣe lọ bọ àwọn èèyàn àwọn bàbá màmá yẹn <laughs> bàbá ẹ kásẹ̀tì ní ẹgbà dípò ẹ̀yìn tẹ̀ ń lu ní ìtẹ̀já gbélé yìí náà sí tí wọ́n bá gbé sí wọ́n gbọ́ wọ́n rí tí ò dùn mọ́ wọn wọ́n rí tó dùn mọ́ wọn ẹnìkan lè pẹ́ pa ẹ má ti pa ọ̀rọ̀ tí ń sọ yín wọ̀ mí lára tó yẹ ẹ̀ríkẹ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ ṣe sábàbí ó lè jẹ́ pé látara rẹ̀ yan gọ́rùn yọ gbọ́ dáadáa yìí so látàrí èlò ni kí sẹ́ẹ̀tì mẹ́wàá ọ̀jẹ̀ hundred hundred naira times ten èlò one thousand ẹlòmíì ti ná one thousand lórí tí ò wúlò fún láyé lónìí ìbá àbí bẹ́ẹ̀ kọ́ ni so ṣùgbọ́n tó o bá nílé yẹn yọ máa jẹ́ sọ́dà ọ̀tún jẹ̀ríyà tí ó jẹ́ sàrà tí ó sẹ́kù fún ọ so ẹ jẹ́ kó tura láti ṣe bẹ́ẹ̀ so because lọ́pọ̀lọpọ̀ nígbà tí wọ́n bá ṣe bá ń tọ́ bá bùnyàn torí ẹlẹ́sìn rí tí wọ́n ń kọ́ sára àwọn késẹ̀tì àwọn ìdánilẹ́kọ̀ọ́ ńlẹ̀ lárúbáwá wípé ọlọ́nkọ́ kẹ gbogbo ẹni tó bá print késẹ̀tì tó reproduce rẹ̀ tó náà pin fáwọn èèyàn fífẹ́ bí lílà ibẹ̀ lẹ́nu mi ò ti mú wọn pé ọya ọmọ òṣè báyìí òun náà máa pin. so bó o lè ṣe máa tàn kánú so ìgbà míì à nídìí láti sọ̀rọ̀ wàláì so tiwa kan ni pé à ń pin kan so tẹ́ máa ń pin yẹn ẹ̀rì kò rí ọ̀tàn ká àwọn èèyàn sì létí tí wọ́n jókòó ṣùgbọ́n wọn lákòókò tí wọ́n fi lè fi késẹ́ẹ̀tì tí wọ́n mọ̀ gbọ́ nǹkan tí ń sọ wọ́n mọ̀ á kọ́mẹ̀ntì ẹni tó kọ́mẹ̀ntì negatively kò sí ń tọ́kàn ẹni tó kọ́mẹ̀ntì positively kọ̀ọ̀kan tó fún késẹ́ẹ̀tì mi ń jọ mi ẹ rí i pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò ní ẹjẹ́ á débi tí wọ́n ti ń sọ̀rọ̀ àbí òye wa bẹ́ẹ̀ lòdodo ṣe máa tàkà bẹ́ẹ̀ sì ni dáadáa máa ń gbilẹ̀ wàláhì dáadáa lè gba odidi ìlú kan láì jẹ́ pé gbogbo wọn lọ bí tí wọ́n ti ń sọ látàrí pé ẹni tí ń gbọ́ tó sì mọ bí wọ́n ṣe ń produce ẹ̀ òun ní republish ẹ̀ òun ní spread ẹ̀ látọ̀nà nǹkan tí wọ́n fi ń gbọ́rọ̀ táwọn èèyàn náà fi di pé nǹkan yẹn bá wọn nulẹ̀ kọ́nà ọba kó sí wa lọ́kàn nínú ẹni tí ó lò fún dáadáa kó sí wa lọ́kàn nínú ẹni tí ó jẹ́ àtùpà dáadáa tí ó máa tàn dáadáa ká kọ́nà ọba kó sí wa lọ́kàn nínú ẹni tí ó máa tẹ̀lé Muhammad